على الرسول هكذا إذننا لا قال غيره الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم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 àbẹ̀ẹ̀nú àánú rẹ̀ àti kápálé ṣe rẹ̀ ọlọ́mọ́sàlẹ́wà fún orí dáadáa jìbìrì ló wá sọ fún anábì ìjọ kan fún àtàdájú àtàwọn sàhábà dúó kálukú wá ń sọ àwọn nǹkan tó fẹ́ràn wọ́n wá mú ní mẹ́ta mẹ́ta anabi sọ tiẹ̀ sallallahu alaihi wa sallam anabi jòkó abubakiri umaru tumanu gbogbo wọn wá umaru ṣé ìjókòó tó dáa jù yányá láyé ìjókòó tó yẹ kí fẹ́rẹ̀ jọ náà fún wa lórí ní pé àwọn èèyàn kan ò ní pé jọ́ǹbì kan kún wọn wọ́n ń kapọ̀ á láàrin ara wọn ni wọ́n ń tú ni wọ́n ń dápọ̀ ọlọ́run ni àyàfi kọ́lọ̀ wọn ní ká àmọ̀lẹ́kọ̀ sọ̀kalẹ̀ àmọ̀lẹ́kọ̀ wà yípo wa bó ti pọ̀ tó àmọ̀lẹ́kà wọ́n àdọ́gbogbo wọ́n tán ju nǹkan wa lọ pípọ̀ àmọ̀lẹ́kà wọ́n wà wà yípo wa ó sì pé ni wọ́n dúró gẹ́gẹ́ fẹ́ǹsì umar rahman ọlọ́run owó a máa da ìkẹ́ bólẹ̀ fún wọn gàṣíà ti ó mú èé àìráhàmà ìkẹ́ ọlọ́run àánú látọ̀dọ̀ ọlọ́run subhanahu wa ta'ala yọ́pọ̀ wá sọ̀kalẹ̀ lé wọlé rí níbi tó bá yẹ pé wọ́n ti ní tẹ̀rẹ̀ tí ọlọ́run ní tòdodo ẹ̀sìn tẹ̀rẹ̀ tí ọlọ́run fún wọn àwọn ó mú ráhàmà ètò ọlọ́run ọba sọ̀kalẹ̀ fún wọn so yìí lọ́pọ̀ tó fi jẹ́ pé gbogbo ìjòkó kọ́nà tí a bá jòkó pé abẹ́sọ̀rọ̀ ìlú abẹ́sọ̀rọ̀ ẹbí yóò máa já sẹ́sìn yóò máa já sí ẹ̀sìn tí mùsùlùmí bá ti rìn bó ṣe kó rìn ìjókòó ta fẹ́ jòkó ta fókọ ọlọ́run bẹ̀rẹ̀ àtúwàsọ ogun ta fẹ́ sọ tán ó kọ ọlọ́run náà látún fi parí ìjòkó yóò máa wá já sí ẹsẹ̀ gbogbo tá a bá wá ṣe kọ̀ wá ní inú àkáǹtì wa kọ̀ wá ní síra nù bẹ̀. afẹ́ parí ìjà ni àwọn àjòkó afẹ́ sọ̀rọ̀ ẹbí ni afẹ́ sọ̀rọ̀ bá ṣe tún àdúgbò ṣe ni asáfi orúkọ ọlọ́run bẹ̀rẹ̀ àti tó ṣe parí ẹ̀. kàlákìtúkà lé ìbàdà sí falàtàlà kàlákìtúkà lé ìbàdà sí falàtàlà ọlọ́run ní ìtorí kankan dárí torí ẹ̀sìn lọ́wọ́ látara ẹ̀ gbọ́dọ̀ ṣeré àti àgbọ̀dọ̀ ṣeré tó dá Allah subhanahu wa ta'ala ó ti fi eré àti fàájì tá a ṣe é ó ti tọ́jú rẹ̀ fún alálìjẹ́ náà àti fàájì lálìjẹ́nà púpọ̀ ọlọ́dá kòkó bùn alálìjẹ́nà ìsàlìjẹ́nà ọlọ́dọ́ rọrùn fún wa àti fàájì púpọ̀ lálìjẹ́nà ọlọ́ni gbogbo tọ́wọ́wọ́ aláàmà jẹ tọ́wọ́wọ́ aláàmà mu yùtọ́fù aléyìn gilmanu mukhalladun ọlọ́run ó kó àwọn ọmọ kéékèèké ti wá ọ̀kẹ́láyé náà àìrọ́ máa ń tẹ́jà gbáyà tágbàlagbà bá wà tí ọ̀sá ọmọ kéékèèké lọ́dọ̀ rẹ̀ ọ̀rẹ́ ah! tí yóò kéèkì àgbà ìyá ni àmọ́jára ti rábà táwọn ọmọ kéèkè tí wọ́n máa so máa kankan àgbà dáadáa nu torí lọ́dọ̀ ọlọ́run a dúró àwọn èèyàn wà lọ́dọ̀ rẹ̀ àwọn ọmọ kékeré kan wá ń so máa ànábì ànábì wá ah, tó wá wà ní tòkó ayá ah, ànábì ẹja sọ tá sọ àwọn ọmọ tó ń bẹnu ní àràǹdì ní tẹ́tọ́ ọmọ kékeré wọ́n pọ̀ jù báyìí lọ ní wọ́n mọ̀ bá ti báyìí fẹ́ wọ́n ah, má sí bẹ́ẹ̀ mọ́ o àpẹẹrẹ ń tọ́lọ̀ òní rẹ̀ ló ń ṣe wọn o àwọn àtàwọn ọmọ tí wọ́n dá ọmọ tó bá ti yọ báyìí ọjọ́ pé alágbàǹkó dé kò dá bẹ́ẹ̀ tó àlejò wájú kò báyìí àwọn sàhábà náà jókòó wọ́n wá ń tẹ̀lé sí ọlọ́run àlejò wá ń sọ pé nǹkan mẹ́ta kan báyìí òun bíbá aláyà nínú ìyá fún hàbí yìí sálà nǹkan mẹ́ta kan bẹ̀ ah! òyìnbó fẹ́ràn láyé yìí ìkẹrẹ máa wà náà kàmí àlejò sọ mẹ́tẹ̀ẹ̀ta tiẹ̀ ń bọ̀ sọ tiẹ̀ ara tánàbí sọ pé òun kẹ́ràn kọkùnrin máa lo pẹ̀fúm tí ò sí ògógóró ń bẹ̀ ànábì ni mo fẹ́ràn kádà púpọ̀ ànábì wọn sọ́dọ̀ láàrín sọ́dọ̀ wọ́n máa lo pẹ̀fúm tó fẹ́ jáde sára sọ wọ́n máa lo obìnrin ní ṣẹ̀rí àdúgbò gbọ́dọ̀ lò ó sì fi nǹkan ọkọ̀ fáwọn náà tọ́láwà náà tún gbọ́dọ̀ lò góòlù àwọn obìnrin àwọn ọkùnrin ọ̀gbọ́dọ̀ ló ànábì ní orí mẹ́tí aládùúkúrí adi umar zahabi Allah subhanahu wa ta'ala ṣe góòlù lílò léèwọ̀ fún ọkùnrin ìjọ mi yìí alobóòdì ọ̀dà ìjẹ́nà bẹ́ẹ̀ náà ni ọlọ́run ṣe léèwọ̀ fáwọn obìnrin ìjọ mi fún máa lo pẹ̀fúùmù ọlọ́run bá kì sálábòsí ẹ̀mẹ́ta báyìí ọlọ́run ní kí fẹ́rẹ̀ rẹ̀ púpọ̀ ara rẹ̀ ni pé kí ma lo perfume ara rẹ̀ ni pé kí múra dáadáa torí àwọn ìyàwó mi káwọn ìyàwó mi ló múra dáadáa torí mi kọ́nà anábì sallallahu alaihi wasallam anábì àbátọ́ pé òṣèlú àtọ̀sọ́yà lè lè mẹ́rin kàmẹ́tọ̀sọ́yà lè ẹwù Islam àìgbọ́yé ni ìdààmú fọ̀pọ̀ tó bá wọn àlẹ́bí ni òhèbù mọ́ fẹ́ràn án àtàzáyànà lèlè mara kí n múra dáadáa torí àwọn ìyàwó mi tí bá múra sọ màá pa ìyàwó mi pé sásọ ìjà mo pé ọ̀dà lẹ́bàá ní kéńjẹ ní kéńjẹ ká má àtàzáyànà lì bó ti jẹ́ pé ìmọ̀ wù mí náà káwọn ìyàwó mi kí wọ́n máa múra dáadáa torí mi nìkan náà gbàtà náà sọ tiẹ̀ tán àbúbíkiri náà sọ tiẹ̀ sàmkó náà sáníyà ní sáníyà sí ìdí wù má sí second in command òun náà ni hù bíbá aláyà ní dùnìyà fún hàbí ìsàlà nǹkan mẹ́ta kan bẹ̀ ọlọ́run kébì náà òun nífẹ̀ẹ́ rẹ̀ nù ayé yìí wọ́n ní kílà kọ́kọ́ ó ní àlejòlú sùnmọ́ àkàyà Rasulullah mo fẹ́rẹ̀ kí n máa jókòó ní wà lẹ́yìn bá jókòó ní máa wù mí pé ibi tó bá wà kí n máa wà mí Allahu akbar Abubakar lórí ẹ̀ bá ẹlòmíì rẹ̀ jókòó ní jókòó àbá kí wọ́n á ṣe torí nǹkan torí pé ọ̀rọ̀ tí wọ́n sọ

kò bá jẹ́ pé wúlò yìí ò ní àmọ́ pẹ̀lú pé níta àfi ní fẹ́ẹ́ jòkó nítorí káfá ni pé ọ̀rọ̀ rẹ̀ tún lè máa ta báyìí ní ìsìlá kó wá àti kódà ẹni tí ń sọ bẹ́ẹ̀ kò mórí bọ́nú ẹ̀ ṣe bẹ́ẹ̀ yẹn ni wá àwọn tá ń sọ gan asọ́túnsọ náà náà náà ọ̀rọ̀ àfà kò sáfà kẹ̀kẹ́ tí wí pé ẹ kò sí bóun ṣe dà òun séǹtì òun mẹ̀lẹ́kà kò sáfà sọ gbọdọ̀ gbẹ kó tù kẹ́sì òye tó tọ́ bá tún kí wí bẹ́ẹ̀ kì ìtawọ̀ àfa àgbà ní pé ọ̀rọ̀ wa dàbí ọ̀rọ̀ ẹni tọ́wọ́ ẹ̀ dọ̀tí àfa àgbà fún rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ dàbí ọ̀rọ̀ ẹni tí ọwọ́ rẹ̀ dọ̀tí wọ́n wá ká sọ fún pé kọ́ fọmọ́ fún lọ́sẹ̀ wọn fún lómi fún àníkọ́ rẹ̀ aṣọ rè omi rè ọṣẹ rè àfa bá a kọ bó ló ṣe fọ́ tó wọ́n ṣe ẹ̀ náà ò ní padà mọ́ bá a ṣe rí nu ibi tó bá ti ń fọ sọ ẹ̀yin jẹ̀mọ́ ẹ̀ lásọ kùránì lọ́sẹ̀ẹ́ àdíjì lómi àwọn àfáà lọ́wọ́ wátọ̀ sí mítàwájọ́ akásọ́ ọ̀nà àrígbá tààbù ọ̀sẹ̀ sí ibi ìṣe kúránù tààbù omi títí ṣe àdíjì tààbù bẹ̀rẹ̀ sí ìfọ̀ atọ́ọ̀mà àwọn àtàfọ́sọ́ náà ṣe kí ni o àwọn ọmọ filosofi tọ́wà ń bẹ̀rù àgbọ́yé tọ́wà ń bẹ̀rù kéèké pé ariwo ti fọ́ra gẹ́gẹ́gẹ́ táwọn ará dáṣẹ́ ni à dáṣẹ́ ń bo ẹnìkan tó dáṣẹ́ làrẹ́ mi

wọ́n ti bu omi sí omi àlùkàwùsára látàrí dẹ́nà wọ́n bu wọ́n wá lágbára ànábì báyìí wọ́n wá mú ọkà ànábì jáde ọkà yẹn náà wọ́n tún wá là á nínú ọkà yẹn ẹ̀jẹ̀ dúdú kan máa bẹ́ẹ̀ tí wọ́n máa pẹ́rẹ́ dáadáa ẹ̀jẹ̀ dúdú tó bá ṣe pọ̀ tó nú ọkà láburú ṣe pọ̀ tó lọ́wọ́ èèyàn àmọ́ pọ̀sẹ̀ tí ò sínú ọkà rẹ̀ kọ́dà bó ṣe kẹ́ ọkà òròkú òkú tó á dá ẹ̀mí padà ẹ̀yẹ́ lè yọjú ọkà náà wáyé pàṣẹ ìkówé akímọ́kówé tímọ́kówé ẹ̀jẹ̀ dúdú ní ṣiṣẹ́ ní ọkàn wa ànábì nìkan ni wọ́n yọ sí ẹ̀ nígbà wọ́n yọ sí ẹ̀ tán wọ́n yọ dájọ́ wọn ni hàádà azu ṣaitọ́ wọn ti pín èṣù lára ọkùnrin ńlá yọ dànù wọ́n yọ dànù wọ́n wá bu omi tí wọ́n mú alátàjẹ́ náà wọ́n wá bù sínú ọkàn ànábì wọ́n wá fọ̀ wọ́n fọ̀ wọ́n fọ̀ wọ́n dànù wọ́n fọ̀ wọ́n fọ̀ tí òfin tí àtẹ́kù kankan ẹ̀jẹ̀ dúdú burúkú nì tí máa dé lòun pé kó tiẹ̀ bàjẹ́ fún un kí lè o tiẹ̀ wo kí mọ́tò rẹ̀ o tiẹ̀ dàkídẹ̀tì wọ́n pe kí ló dé tó inú rẹ̀ kà máa bí mi ni ẹ̀jẹ̀ dúdú bá wá dáwọ́ pọ̀ lọ́kà kálukú bẹ́ẹ̀ làwọn ló ti pọ̀ wọ́n wá yọ tàbí kú ọkàn wá funfun wọ́n wá rẹ̀ padà kódà ìyá wa Aisha sọ fún wa pé àwọn máa rí tẹ́síìsì ojú òwú ibi tí wọ́n ti rán ìdáyà lẹ́bi tẹkinọ́lọ́jì wọlé àwọn àkọ́kọ́ dé tí èsè pé inú ìsìláàmù rẹ̀ àkọ́kọ́ rí inú wọn rí àwọn máa rí tírẹ́sìsì òun bí tí wọ́n ti rán ìgbáyà nábì sallallahu alaihi wasallam ah, bí fáà bí fóò fún tó pé àwọn èèyàn dé pé ẹ wá wo àwọn jíjẹ Muhammad torí ń gbàdá ó pẹ́ báyìí Allahu akbar wọ́n tó dé àwọn mọ̀lẹ́ka ti parí iṣẹ́ láàrin kájú kálà ọlọ́run mọ́jà sórí ibú ọ̀rọ̀ rẹ̀ abúbíkiri òun náà wá ní ó hùbíbà aláyà ó hùbíbà ìláyà hàn fún bíbá ilẹ̀ yẹn ní dùnìyà kún ha di ìfàmà nǹkan mẹ́ta kẹ̀mí náà fẹ́ mo nífẹ̀ẹ́ ti jù alìjùlù súnmọ́ àkàyà rẹ̀ sùn lẹ́dà mo máa fẹ́ kí n jókòó bí tó bá jókòó torí yòó ní jókòó bí tá ànábì bá jókòó kéwàá má kẹ́kọ̀ọ́ ìdájẹ́ ànábì ẹ̀kọ́ ni ìsọ̀rọ̀ ànábì ẹ̀kọ́ ni bá ànábì rẹ̀ ẹ̀kọ́ ni bá ànábì dínú ẹ̀kọ́ ni. sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nílò gbọ́dọ̀ mọ́ bí àwọn tó máa ṣe tó bá ń ṣe bí àwọn kan ọlọ́run dà ọkọ̀ mọ́ wọn. Ìlàm takúnú mi sí làhùn. Ìlàm takúnú mi sí làhùn. Ìlà tàṣàbù abirìjáde faláhùn. Ìlà tàṣàbù Ó yà á máa màá wọn lọ́ọ̀bà ibi tẹ̀. Àwọn olùwọ́ ti bí wọn. Àwọn olùwọ́ tí ó jẹ́ mọ́dẹ̀lì rẹ̀.

iṣẹ́ iná ni tó ìjẹ́ pé déédéé wọ́n ọba lè sáré bàdà láàrin èkó déédéé tọ́lọ̀ máa fẹ́ ṣe fún ọ ní òṣèfọ́ kò lè lé kò lè di àkìtìyà náà fàyè nàrí tí kọ́mú kọ́sámú yàtí ilé wà láwòrán tí ìjàbò àti ilé asadi. àfẹ́fẹ́rẹ́ àláàkà. àfáàní wàhálà rẹ̀ ti alẹ́ ni wọ́n máa ti gbogbo orun pọ̀. àfẹ́fẹ́rẹ́ àláàkà afẹ́fẹ́ ànáàkà. títí owó ni ríyìn ẹ̀jẹ̀. afẹ́fẹ́ ànáàkà. báyìí ní rídì kọ́. فإن الرزق منقسم Àbáyé nílẹ̀ rí sípò mú nǹkan Five hundred years before you were born, wàláì lọ́lọ́run ti kádàrá tó jẹ, ntó mu, ntó wọ̀, ntó gbé, ibi tó lọ, ibi tó ní lọ. Five hundred years wàláì nílẹ̀ ní kọ̀ọ̀kan wà yìí rúbì ájìlá àbúláwù ọjọ́ pọ̀tù sùn wọ́n ti parí ẹ̀ ọlọ́run ti parí ẹ̀ it has been sealed. yá sí ìrẹ́kà wà láwù fi jẹ́bọ̀ àtìlẹ̀ àtọ́lì. yá sí ìrẹ́kà wà láwù fi jẹ́bọ̀ àtìlẹ̀ àtọ́lì. yá sí ìrẹ́kà wà láwù fi jẹ́bọ̀ àtìlẹ̀ àtọ́lì. àwọn ẹgbẹ́ náà kan wọ́n wá ní pàpà wọn á bá mi ọ̀tẹ́ lójú ọ̀nà wàyí púpọ̀ ọlọ́run máa ṣàánú. ẹ̀ tí bẹ́ẹ̀ ṣe ti hàn wá ẹ̀ hàn wá ni ọ̀nà ogun ó pè nǹkan kan onítìmọ̀ táwọn yẹn ogun náà ni àtijẹ́ ni òṣòlẹ̀ ni ni wàlọ́ọ̀nù tí ẹ bá mọ̀ pé èèyàn tẹ́ bá kí lẹ́yìn rẹ̀ ẹ̀yìn bá ti pamọ́ o ọlọ́run ní ká máa látàjà

ọlọ́run fún bí ọ gbogbo ole tẹ́lẹ̀ bá máa rí bí ogun mọ́jọ yà nọ sí mi o ẹ̀yìn tí ẹ fẹ́ ààyè ìfẹ́ ọlọ́run ẹ mọ̀ sánà sánà ọlọ́run ti parí gbogbo nǹkan ọwọ́ ni wọ́n fi sàmà àwọn àdúrà gbogbo tẹ̀ iná tìrí kò sílẹ̀ àti tábà tàbí àká gbójú òkè tábà ń kírun àgbọ̀rọ̀ gbójú òkè àlẹ́bí lẹ́ni kẹ́ tí bá ń kírun tí bá ń wòkè báyìí tàbí níjú àkọ́kọ́ náà ọlọ́run ní gbà rún rẹ̀ ẹlẹ́ẹ̀kejì ni pé kò ní kú rẹ̀ yìí dáadáa. Kò sínú ètò ẹ̀sìn, àmọ́ bàbá tàbí àlè gbójú òkè, ọlọ́pàá alẹ́ lá, ọlọ́ni nàrà sákọ̀ lùbátà fi sàmà ìyàbí wàlàkọ́dí nàrọ̀ sàkọ́ lùbátà fi sàmà ìkàyàfà ààrẹ̀kùnrin ẹ̀mẹ̀dà fáwà náà ọlọ́gbà alábàákà sàkọ́ lùbátà fi sàmà bó ṣe gbójú òkè nítorí àrẹ́bí béèrè pé ọlọ́run ìfẹ́ kọjú sí táwọn ṣèṣèrí kọjú sí mà dábàá nǹkan àkọjú sí kírun tẹ́lẹ̀ ìyá yín là ń kọjú sí kírun àwọn kèfèrí àwọn èwú ní ìnẹ̀sára kẹkẹ̀ wọ́n wá ń tọ́lá níbi gbẹ́kọ̀ tán ìjà wà náà dojú kọ lọ́wọ́ náà ń dojú kọ ṣùgbọ́n àtẹ́bí ò ní ṣe fi tààrà tí kọ́lé kọ́lé wọn sọ pé ó ṣe ṣe ìwọ́n dùn ànábì pé òun ń ṣe báwọn kèfèrí ṣe ń ṣe ẹ wáyé lónìí kò dùn àwọn pàǹtí báwọn kèfèrí ṣe ń ṣe kò dùn wa. ẹ yìí mùsùlùmí náà yóò sọ ẹgbà mọ́wọ́ ẹgbà ọ̀rọ̀ àtúnà dèdèrè ọlọ́mọdé àdékù ọ̀ká yìí náà mọ́ káwọn lẹ́kọ̀ọ́ wa gbé wá tún sàtọ́lẹ̀ pé kí wọ́n sin ọmọ báńdì burúkú tó di ọwọ́ mu asinà ń polówó àbí èèyàn jẹ́ mùsùlùmí ẹ gbogbo àwọn ọmọ wọn wọn lẹ́sẹ̀ fi wọ́n polówó ọtí mu ó dùn mí mọ wá adébáyọ̀ sọ̀rọ̀ mi mọ wá títí mẹ́ta èyí wọ́n ti lọ wá mẹ́ta kí n sọ pé kí wọ́n wá mẹ́ta ìwọ́n tẹ́ fi polówó trọ́ọ̀sì ebi kò sí ẹ̀ka tí ó ṣe ti kó pé ká dé nàìjíríà wọn wá gbé mi lọ wà láì àgbà akóni ó pán lọ́wọ́ àbátádọ̀ ni ó sì lówó ní gbogbo ẹ̀ ọmọ yẹn tẹ́tí tán bẹ́ẹ̀ bá ti mẹ́lẹ́ tó lọ́lọ́ ìmọ̀ kọjá láti mẹ́lẹ́ wà láàyè àdì kọ̀tílẹ̀ tí lójú ọlọ́mọdé tí ẹ bú ọlọ́mọdé wọ́n ká máa lọ ẹ̀rẹ̀ tó lè tìyà lójú pé wọ́n ká onímọ̀ lọ àwọn ká mọ́ tẹ́lẹ̀ wọ́n bá bí tí ó ti ń tawó ètò lè ti àbá lójú lọ àwọn tó wọ́n tó wọ́n gbẹ̀yàn tó ní pé ó ń tọrọ náà èyí ò ti wá dẹ̀bà àmọ́ mo wá mọ́ta fáyẹ̀ rí ìwọ ń jẹ́ mùsùlùmí wọ́n ti fi ọpọlọwọ tírọ́fì ẹ̀ mẹ́rin èèyàn tọ́lọ̀ ń kọ pé ó jìyà ní ọ̀sìn mẹ́wàá ni wọ́n ọlọ́run ẹni tí mo jìyà ẹni tí ra ó jìyà ẹni tó rà fún yóò jìyà ẹni tó gbọ́lọ́sí rẹ̀ ó jìyà ẹni tó ń sàkọ̀wé ọlọ́sí ó jìyà ẹni tí ń kó fáwọn ọlọ́sí níbi lọ́sí tó kó o ẹkú <clears throat> ràkúnmí ràkúnmí tọ́lọ̀ fi ṣe àmì ràkúnmí tọ́lọ̀ fi ṣe àmì fún ọ pé hàn kò sí nǹkan kan tó lágbára fọlọ́run torí pé bíi ràkúnmí ti jáde ó tako làákàyè púpọ̀ tí ó bá ṣe pé kò sí tọ́lọ̀ òun lè àpáta bí ràkúnmí kí ni correlation ti bẹ láàrin àpáta àti ràkúnmí sókò helen ẹ̀yìn eléèbó màá ní kò kò helen àbí tẹbi kò helen sì ní kí n kọ́ ọ́ ọ́ ọ́ ní àtúnkè ìbò láàárọ̀ yìí làkúnmí yẹn á ọlọ́wọ́ ayíká ẹ̀ ti ṣe agbára yóò ní ká torí pé ẹ̀fẹ́ sí lọ́wọ́ ẹ wà á máa béèrè tí òye kẹ béèrè ẹ ti wá béèrè rẹ òun náà nì ọlọ́ni là á ṣe é fún wọ́n là kó ṣe é fún yọ́mù màálù ẹ máa pé omi mu ní ẹ̀yà tó làkúnmí ìjọ làkúnmí bá mú mi ẹnìkan ọ̀gbọ̀n mú mi àkọ́kọ́ tí tọ́lọ́ kọ́kọ́ ti ta fún àtìláyé làkúnmí ni làkúnmí lè mú omi ọ̀sẹ̀ kan lẹ̀ tí ọ̀bá omi mú láàrin ọ̀sẹ̀ Ah, tí ó máa wílé tàbí kí ẹ̀dá pé ah, ah, yóò máa ẹ̀bà wí fún gbogbo wọ́n ní yóò ti dé ọlọ́pàá lọ́sùn èyí wèé kí àwọn ọlọ́dún pé àwọn ìwé àkúrúdé ìbónú sáré àmọ́ yẹ kéèyàn ọmọ òun kéèyàn múra sí o àmọ́ eh, sọ́gbà kan tó gbà táà fẹ́ lọ skúlù yá síta eh, ọlọ́dún akúta ló wa ràkúnmí yóò wá mumi yóò tó bá mumi aráàlú kan gbọ́dọ̀ mumi ọlọ́run sì wá ṣe pé bẹ́ẹ̀ wá mumi lójúmọ́ kódà bẹ́ẹ̀ ọba jẹun lójúmọ́ aláṣẹ àṣe ó lè ṣe bá ní ìjìjú kẹ́ ọmọ mumi lọ ìyàkúnmí ọwà mumi yóò tó bá mumi aráàlú ọgbọ́dọ̀ mumi àwọn mumi lọ́la mumi lónìí àwọn mumi wàhálà wa bá wọn pé sáwọn ah, wá dáhùn rẹ bẹ́ẹ̀ ilẹ̀ pọ̀ rẹ̀ wọ́n wá ń dámọ̀ràn pé ẹja para fún mi yìí ọlọ́run ti fàtíwálẹ̀ fún ọ pé látàmọ̀ súra bí sú lẹ́pọ̀tù láà làkúnmí ìdáwó yìí làkúnmí ọlọ́run ni àbí ìyàwó lẹ́sọ̀ kó bí ìyàwó lẹ́sọ̀ kó bí làkúnmí eléyìí lẹ́pọ̀tù láà làkúnmí ọlọ́run ni àwọn àpá máa ń lò ó wọ́n máa lo lágbèjì ẹ̀ sáàmù yẹn fún ẹni tí wọ́n fẹ́ pẹ̀lú gbọ́lọ́bẹ̀ tí wọ́n yìí lẹ́pọ̀tù láì ni làkúnlẹ̀ ọlọ́run lórí ilẹ̀ ẹnìkan ọgbọ́dọ̀ fàbúrú kòrò ẹ bá wà burú sí abúrú ọ̀pàdà sọ́dọ̀ olú ẹ̀ àwọn afá àmà àbí ìn ẹ gbọ́dọ̀ fọwọ́ aburú kan kẹ́ ẹ jẹ ìyà tí tí ẹnìkan wẹ̀ ẹ ọlọ́run fa ha tẹ bá wà wù yẹ fa ha ọlọ́run gbogbo wọn wá dúndú ẹ̀ the slaughter is ṣé èèyàn púpọ̀ wọn lè kẹ́lẹ̀kẹ́lẹ̀ ẹgbẹ́ nìkan náà ni ó dùnbù rẹ̀ ṣùgbọ́n torí pé ẹnìkan dùnbù rẹ̀ àwọn èkó náà tó lọ fọwọ́ bẹ̀ ok ọlọ́run ọ̀sọ́ pé ẹgbẹ́ ìwà dùnbù rẹ̀ oní gbogbo wọn ṣe kí ni o ìhà wa ni fàdámúdámà alẹ́ yìí rọ́pù ohun bíi bábì ọ ọlọ́run dàmúdámà kí nǹkan kọ́ńtínà kí nǹkan máa wá kọ́mọ́ dùn ó dàmúdámà alẹ́ yìí rọ́pù ohun bíi bábì ọlọ́run wá rọ́jò ẹ̀mà bí o buké sẹ́yìn bá bọ́m̀bì kan sẹ́yìn bá mọ̀ pé kíní ẹ̀ka wà ní kọ́tù ti gbé mi jáde à ó tún bọ́m̀bì wọn kọ́tù ti gbé mi jáde wọ́n ti gbé mi jáde ìyá lọ́dọ̀ ọlọ́mọ ìjọba o. wọ́n bẹ Abubakar ní aligiru suma akaya rẹ sọ mo fẹ́ràn kí n máa jókòó pẹ̀lú wa ní fáàpù alẹ́ mo ti máa fẹ́ kí n máa bí ọlẹ́ ìpè tí ló kù tọ́jú ọmọ fìnnáṣíà àti àti ìfapàlẹ̀ ọ̀sọ̀tìẹ̀ umaru sọ̀tìẹ̀ pé èmi fẹ́ràn pé èmi náà fẹ́ràn kan mẹ́ta umaru ni mo fẹ́ràn kí n máa dájọ́ òdodo ibi tá a bá ti fẹ́ sọ̀rọ̀ òdodo ká má ṣàbòsí injustice ni ọ̀fẹ́ injustice ni ọ̀fẹ́ umaru sọ bẹ́ẹ̀ usmanu sọ̀tìẹ̀ ali sọ̀tìẹ̀ ọkùnrin ọlọ́run ali ni òbíbà aláyà nílùú ìyá ali ni fàlàfọ̀ èmi náà fẹ́ràn kan mẹ́ta kan nù ayé ìlú wọn láti jù wọn ní kí ni ó ní alukọ́tì bíi sẹ́fì mo fẹ́ kún ti ẹ̀pá nítorí ọlọ́run ó ní wà sọ́ọ̀mù fi sọ́ìfì ẹ̀wọ̀kéwù sáyẹ́fù sáyẹ́fù bìsìn sáyẹ́fù ìdàrí bẹ́bẹ̀ sọ́yẹ́fù ẹ̀wọ̀n ìṣẹ́yìn tọ́ba ní sáyẹ́fù sáyẹ́fù ìdà sword sọ́yẹ́fù àtìkò ọyẹ́ àtìkò ẹ̀rùn ẹ̀ríkẹ́wù ó complex gẹ̀yẹ́ gbọ́dọ̀ máa ní ìpè ní ìsinmi àwọn ẹni tí wọ́n máa wọ̀ ẹ̀yẹ́ pé sáyẹ́mẹ̀tì kàtí ẹ̀rẹ̀ kan wájú ìtọ́jú ẹ̀rẹ̀ sáájú ẹ̀ ìbí náà wájú bàjẹ́ láti wọ ẹ̀pẹ̀ nẹ́fà àwọn ilé dé airport kún wá dé lánàá síbi pléènì pétọ̀ ẹ̀yẹ yẹn wá rí announcement ẹni tó fẹ́ wá wọn pléènì yìí tí ń gbé yín lọ rí o lẹ́nà ni o ẹ̀ nà ọmọ àmọ́ ẹni ní kí lẹ́nà òkè òfin àlìjẹ́nà ò ní tùmọ̀ sáwọn èèyàn kàmá gbẹ̀sì àwọn ẹni bá ń gbẹ̀nà ní bá ń gbẹ̀nà làkàrí tìkìtì fún ẹ láì sáfà so ó ní alukọ́tìlù ó ní èmi fẹ́ràn alukọ́tìlù bíi sẹ́yìfì mo tẹ̀ fẹ́ wọ́n parí torí ọlọ́run wà sọ́ọ́ mo fi sọ ìfì mo sì láìkí kí n máa gbà wọn lásìkò ẹ̀rùn sẹ́wọ̀n pé kọ́lé mọ́lá ní omi ni ọ̀sọ̀rẹ́ ọ̀sọ̀rẹ́ ọ̀sọ̀rẹ́ ọ̀sọ̀rẹ́ ìgbà tí ìbìlú gbé ìbìlú náà wà dá sí ṣẹ́gbà pé ibi tó bá ti jókòó tó wáyé pé tọ́lọ́ọ̀tà lẹ́yìn rẹ̀ ń ṣe lóòótọ́ màlẹ́kà máa ń sọ̀kalẹ̀ àkànní rí wọn ti wá ní and that is the only difference jìbìlù wa dé jìbìlù ní ọlọ́run kí ọ ìwà nàbì òun sì ń gbọ́ gbogbo táwọn èèyàn rẹ sọ fáwọn ń fẹ́ mẹ́ta mẹ́ta mẹ́ta mẹ́ta mẹ́ta mẹ́ta mẹ́ta wọn kò tí èsì ọ̀jẹ̀ bọ́lá ọ̀dọ̀ ọlọ́run náà ní gbogbo ẹ̀já ẹ̀tọ́ ló fẹ́ máa jókòó tí ọ̀dọ̀ ọlọ́run náà já ẹ̀tọ́ ló fẹ́ máa kò tẹ́wọ́ pàtó ọlọ́run ọ̀dọ̀ ọlọ́run náà lọ́já ẹ̀tọ́ ló fẹ́ máa dájọ́ òdodo ọ̀dọ̀ ọlọ́run náà lọ́já wọ́n á ní èmi ìdìbìlì dùn gan náà àìsí mẹ́ta ìdáṣe mẹ́ta fẹ́ràn kan mẹ́ta nínú ayé yìí bí ìjẹba ń gbé tọ́lá ọkọ́ ó ní òhìbù ìrìsáàlà láàyè ìrìsáàlà ní àdáhùn ilẹ̀ àlẹ́kàlẹ̀ ilẹ̀ àbíyá wọn ìṣẹ̀lẹ̀ mo láìsí bọ́lọ̀ kí ẹ máa rà mí sábà bẹ́ẹ̀ tó pé kí lọ́mọ ìjíṣẹ́ wọ́n tàbílígà mo tún láìsí kí máa rí pé mo jẹ́sẹ́ pé ìfikún ìyọkú walhamdulillahi rabbil alamin mo ti fẹ́ràn kí máa dúpẹ́ fọlọ́mù ìbílù rẹ̀ ọlọ́run gẹ wá ní kí n sọ fún pé àpá ah, ah, ẹbí náà ní gbogbo ẹ̀ èmi náà ọlọ́run gẹ̀gẹ̀ kò bíbà ìláyà mídùnìyà kò há di padà fún èmi ọlọ́run gẹ̀ mo yi mo fẹ́ràn yìí púpọ̀ àkọ́kọ́ tí bá máa dúpẹ́ fún mi púpọ̀ ọlọ́run mo fẹ́ràn ẹ tí ẹ tí bá máa dúpẹ́ mo fẹ́ràn rẹ alihamudulilayi alihamudulilayi alihamudulilayi tí máa dúpẹ́ kí èyí yọ ọpẹ́ yàtọ̀ sí ayọ̀ ọlọ́run ní mo fẹ́ràn kí ọmọ dúpẹ́ ó ní ti ti mo fi ń tọ́pẹ́ mo ti fẹ́ ń tọ́pẹ́ yìí sì ṣe ọ̀tá máa dúpẹ́ ìlànà ìbánu ìrètí ò sì tẹ adúpẹ́ ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún nǹkan ní òsì lọ́dọ̀ rẹ̀ tó lè fi kíá tó lè bá yọ ó ní òṣèbù èmi ọlọ́run ọba fẹ́ràn àmì ìdílé ní ọlọ́run kì í sọ pé pé mo fẹ́ràn kọ́lìbà ní ṣáàkìrà kọ́lìbà ní ṣáàkìrà ọkàn tí máa dúpẹ́ wọ́n lè ta ní dáàkìrà àti ahọ́kọ́jẹ́ pé àti tó bá sùn nìkan ìlera ti ọlọ́run ọba jókòó ìtìlẹ̀ tí máa ń àṣìbọ̀dọ̀ bá wà nínú ìlú láàrin àárín náà nígbà wá dàrí ní èfè kí lè yẹn lè ṣe náà tó fi jẹ́ pé yọ̀mọ̀ wọlé jáde ní ọlọ́run tí ò ní sí pé yọ̀ọ̀ṣẹ̀ mọ́ bàbá ọjọ́ fáàt àti tí wọ́n máa tẹ̀lé fún ànábì ni ẹni tí wọ́n ti pé ahọ́n rẹ̀ kì í gbẹ ìtọ́ kì í kú làhọ́n rẹ̀ níbi dá sí yányán ọlọ́wà ìrántí ọlọ́run tá a wá ní ìlàgbà gbogbo nǹkan yìí tẹ́ bá lọ wọnú kan áì gbogbo nǹkan tọ́lọ̀ wọn bá sọ tó jẹ́ ìbàdà ìjọsìn ọlọ́run ti òǹkà sí ìrun ló ń kà àwẹ̀ ló ń kà dàkà ní ló ń kà ó ní nìṣọ́ọ̀bù àájì ó ní bẹ́ẹ̀ tètè gbàbáyì gbàbáyì gbàlájì kẹ̀kẹ́ kẹ̀kẹ́ ẹyọ kan ẹyọ kan péré zikiri níbi sọ inú sọ àyàtọ̀ súrà tó ó ní ó ní àkọ́jú kánilá fún ti rasúlì láì kò síwájú ní àsánẹ́tún لمن كان يرجو الله واليوم الآخرة وذكر الله ẹ̀rí tọ́lọ́wọ́ ti dákọ̀ zikiru àzikiri inú Kùránì kò síbi àyè náà tọ́lọ́wọ́ ti dákọ̀ ìrẹsì ọlọ́run tí ọ̀wá ní sọ pé tàbí ra rẹpẹtẹ so ìrẹsì ọlọ́wọ̀ ló ń kà so kí ni wàhálà tó gbọ́ ààrẹ so ibi ìkánú dẹ́gbọ̀n pé tẹ̀síwá ìsìn dandan nù dandan ní káwọn ẹ̀yọ̀ kàdọ́ lẹ́ka ní one thousand one five so ẹ̀ ṣe dandan kàtí ìrìn lọ́wọ́ ọba gbúdọ̀ pàá nì ṣé láyé lálẹ́ láti ẹni ọba sí mélòó mélòó bò kàtí ìrìn rẹpẹtẹ rẹpẹtẹ ti ní tí ń jẹ́ tọ́ ọ̀mọ iye kò wá jẹ́ mẹ́ta ọ̀sán láyé mélòó ti ní ìmọ̀ iye ó rẹpẹtẹ náà nù. ẹ gbọ́dọ̀ ọ̀sẹ̀ gbọ́dọ̀ àwọn kò fún wa ẹni lọ jàmbá kí ló ọ̀fẹ́ ló lè ra ṣẹ̀ kó ní one wọ́n fún ní jẹ́ka wọ́n ní kọ́ta ọ̀fẹ́ bíi ti seven ti sú àwọn èèyàn làwọn èèyàn ti sápò ní àdúrà wàhálà tí wọ́n kì bọ̀dé àdúrà fún wa àti kọ́ ọmọ sọmọ ó ti já kí ni ń já àdúrà ìjà àdúrà náà àdúrà ọba mi dègédègé wọ́n ti lóde owó ti já wọ́n wá kó wàhálà sí àdúrà làwọn èèyàn wá sábà dùà nínú mùsùlùmí fi kìrìfà òògùn nígbà wọn ní kọ̀ọ̀sà àdúrà forty one days tẹ́lọ̀ bọ̀rọ̀ fọ́kàn ìyàwó rẹ̀ ẹ̀wù fìtínà ọ̀sẹ̀ forty one days bọ́ wá ní kí ni ọ̀bọ̀rọ̀ jẹ́ fẹ́ lẹ́nu ọ̀bọ̀rọ̀ jẹ́ fẹ́ tó parẹ́ lẹ́nu jáde ah, àwọn náà ti dààmú bẹ́ẹ̀ rí o lọ́ọ̀dà fún mẹ́ta dààmú mọ́ o láàrin oṣù kan forty one days ẹ wà ní jẹ kẹkẹ gidi kan àfòbí àtiṣú ẹ wọ wàhálà tọ́lá ọ̀gbọ̀dọ̀ jòróró ọ̀gbọ̀dọ̀ jẹja ọ̀gbọ̀dọ̀ jẹrí ọ̀gbọ̀dọ̀ jẹrẹ ẹ ìyá máa ń bẹ o níjà ìṣètọ́ lọ́wọ́ fìtínà ti pọ̀ jù ọ̀gbọ̀rọ̀ fọ́kẹ́ ẹ̀wọ̀ rẹ̀ ọmọ ọ̀gbọ̀rọ̀ dúró bí tó ti ń tàgbà ìkẹ́kẹ́ ọmọ wa kára lé ajé lẹ́kùkù ẹ̀ẹ́ sá wọ́n kọ̀ sí ọ̀rọ̀ sọ̀rọ̀ náà wọ́n ń bí lé oríṣiríṣi àwọn kan lọ́dọ̀ bẹ́ẹ̀ torí náà jẹ́ mọ́ ẹja máa dúpẹ́ dáadáa lọ́dọ̀ náà ẹja máa ní sọ́nà púpọ̀ kò sí ètò òfin lé lọ́dọ̀ náà sí ìsọ́nà láàrín àìlọ́lá àti fúnlẹ̀ láwà ní ìwọ̀n sí aláwọ̀ sọ́lẹ̀ aláwọ̀ muhammadu musalli hasbi aláwọ̀ láìláìláwà ní tàwákàtí wọn wọ́n fúnlẹ̀ àṣírà bí láìláìláwà alimalikul hakul mubin ya hayyu ya qayyum bi rahmatika astaghfiru wàásù ní sàánì kúlà wàlá takiri ilé àdáfi pápákọ̀ àìní gbogbo ẹ̀ gbogbo ẹ̀ rántí ọlọ́run náà ni ọlọ́run àwọn abẹ́wò ẹ wá gbogbo tá a kàtà lẹ̀ ní ìtù kálukú wa náà káwá máa mú ókè ilé irúfẹ́ fún mùtẹ́lẹ̀ níwà máa torí ìfẹ́ ọlọ́run àtàlẹ́bí dubai ìkànnì ká èmi ìjókòó ìjókòó àwọn ọgbà wa fà tẹ́lẹ̀ ẹ̀yìn máa wá jókòó báyìí ànẹ́bí sọ̀rọ̀ ọlọ́run báyìí àwọn mẹ́ta kan wá ń kọjá lọ ẹnìkan wá dúró báyìí ń wà nẹ́bí lọ́kàn ẹnìkejì eré kọjá lọ ẹnìkẹta wọ́nà ẹbí ọ̀sá ti jòkó ọba náà ti wá parí wá àti àná bìíní tẹ́lá àwọn mẹ́ta ọlọ́run tí wọ́n sọ̀rọ̀ fún mi ẹni tí ń wò mí lọ́ọ̀kan bóòlù ọlọ́run ti máa wò lọ́ọ̀kan náà ẹni tó rí kọjá lọ pé kéde bóòlù ọlọ́run ti rí kọjá rẹ̀ náà èyí tó pọ̀ sọ sọ ìpé a tẹ́tí ló ń lọ àlẹ́ ìlú náà sọ bọ́ọ̀lù ọlọ́run ti jòkó ti lọ àlẹ́ ìlú bẹ̀ léwa kún lẹ́sìn léwa kún ní ìmọ̀ táwọn ẹ̀ka máa wò pé ó kéré gbogbo nǹkan káwọn náà wà lọ́nu ọlọ́run fẹ́ràn ká káwọn náà gbọ́ ká lọ sọ fẹ́lò mi sàfara tí kìbí ló ń fẹ́nu ọ̀rọ̀ ọlọ́run tó ń ọ̀rọ̀ tó ń bọ́ látọ̀dọ̀ ọlọ́run kó wá sọ fáwọn ànẹ́bí ọlọ́run òun nífẹ̀ẹ́ sí púpọ̀ bẹ́ẹ̀ bá ṣe ọjà ọ̀dọ̀ ọlọ́run kéèyàn máa kọ́kùnrin ọmọ ẹlòpẹ̀ fún kéèyàn bá ṣe ọjà ọ̀dọ̀ ọlọ́run kéèyàn máa kéèyàn gbogbo ẹ̀dá ti bá ṣe kákàlẹ̀ àbí ẹ̀tí kálukú ti mú èsì ká máa wá lékún lójoojúmọ́ kéèyàn ó fi jẹ́sà kéèyàn mọ́ bẹ̀rù torí ọlọ́run so gbogbo àwọn ìfẹ́ yìí káwọn náà wá rí pé ah, lánàá mo lékún ju ti jẹta lọ òní náà ọlọ́run já tún lékún ju ti àná lọ gbogbo wa náà ká máa lọ sí nẹ́fìlà dùhà nẹ́fìlà dùhà ti bẹ̀rẹ̀ látago mẹ́jọ kọjá kò sí ẹlákàtẹ́ ò lè yàn méjì mẹ́rin mẹ́fà nẹ́fìlà dùhà lọ káàlẹ̀ kábọ̀ gbọ́ kápá ìyẹ́lẹ̀ ibi tẹ́wa náà sámà yàn títí títí títí káìlà ò tó wọlé dùá ayé kú alẹ́ fún dùá nítàdébí lọ́lọ́wọ́ ṣe fẹ́ tí bá ń yẹn sílẹ̀ àmì pé ọlọ́wọ́ yẹ̀dí alùpùpù bà níjà ọlọ́wọ́ sọ ẹni tó jẹ́ pé àá yọ màá rí ọlọ́wọ́ yàkúrú lè ṣe ikú fẹ́yàkúrú nítorí bá fẹ́ kó ṣe ọmọ àti ṣe bí díẹ̀ díẹ̀ náà lájẹ́ ẹni díẹ̀ house is not built in a tí house náà ní rome rome ní ṣé rome fine ni kò fine tó mọ́ka o wọ́n ní rome was not built in a day díẹ̀ díẹ̀ tẹ́ bá ń dá orí jọ nítorí sábà ní ìdí ẹ̀ báyìí ó ti dàjọ́ pé ó ní ọba tó dá fún yóò fún ọ tàbẹ́yàn bí nǹkan bá tẹ̀lé tẹ́yẹ̀ ti gbàgbé gbà tẹ́yẹ̀ bá rò fún gbàgbé wọn yìí ń tọ́ fipamọ́sọ́dọ̀ ọlọ́run sí kìtàbí ń darọ̀ bí láyà bí lùrọ̀ bí wà láyà sáà ọlọ́run yìí sọnù dọ́kúmẹ́ntì yìí sọnù lọ́dọ̀ ọlọ́run ọlọ́run yìí sì gbàgbé when it is time láti lò lọ́lọ́run wà fún yàn yóò ayé rẹ̀ ń fi yẹn kí lè gbé mi fò àti bẹ́ẹ̀ láwọn ló gbé ọkọ̀ nínú ewu ọlọ́run abẹ jẹ́ gbogbo gbogbo dùn pẹ̀lú ọlọ́run tóun bá ti yọ tó ti yọ tán lèèyàn máa ṣe so láago mẹ́jọ àbọ̀ mẹ́sàn-án mẹ́wàá mọ́kànlá méjìlá aago kan sí àyílá wọn wọlé o àyè tí wàá lẹ̀ fún duha kò yẹ ṣe pé iye dandan iye kan méjì kò sáà mẹ́sàn-án ẹ̀rọ kan so méjì lẹ́yìn wítìrì àti wítìrì méjì mẹ́rin mẹ́fà òdíje kọ́ pápápá lórí rẹ̀ bọ́lá bá ti fún ọ láàyè máa bọ́bá ti máa náà ni gbogbo ẹ̀yìn sísẹ́ ìjọba kẹwọ́ ṣọ́ọ̀tì ẹ̀rọ sàrọ̀ lákẹ́ tó wọ̀ ẹ̀ níbi kẹ́ ẹ̀bọ́ máa

absorb ṣe ẹ̀dá kan mọ̀ ìjìnlẹ̀ sí mi ẹ̀yẹ́ mọ̀ bá ti translate absorb èyí mùsùlùmí ẹ̀ka ọ̀bọ̀ yìí òní àmọ́ sọ́ọ̀tì aṣàràbù ní ẹ̀ńpẹ̀ ní sọ́ọ̀tì àbí tọ́ba ti kọjá kókó tẹ̀ báyìí ò nídìí kan ọ̀bọ̀ pé wàhálà wàhálà ilé ẹ̀mí Islam ṣe wàhálà ó ti sàlùwàlà kó tó wọ̀ ọ́ ni tọ́ba wá já 24 four hours ọ̀làǹfààní ẹ̀ tí ọba tíwájú tíwábẹ́lá aláǹfààní tí ọba bọ́ sọ́ọ̀tì rẹ̀ fúnjọ́ mẹ́ta kọ́ máa ṣe mọ́tíwù kọ́ máa ṣe mọ́tíwù bọ́ọ̀tọ̀ bó ṣe já bọ́ọ̀fẹ́ tọ́lọ̀ láti alimọ́tíwá lọ sí fèèrè ó ní bomi jíjẹ ọkà fọkà omi láì ọkà sí láì ó ti tán náà nù ìsámọ̀ lọ́rùn púpọ̀ ọlọ́dà gbogbo tí máa mú yẹ fún díẹ̀ sí mọ́jọ bá wa o àwọn ilé wa kọ́lẹ́ sì lé wa kúrò rẹ wá kóore wa síbi ẹ̀sìn fún wa wà lábẹ́jẹ́ ní dúníyà àkìbára hàmìnà má jẹ́ ká yóò wó lẹ́mìí wa wà látú sáré sáré náà bíbí lórí náà mẹ́ta náà ká fúkà wà láyà hàmìnà má torí ẹ̀sẹ̀ wa wá sí wa lọ́dọ̀ alágbàǹkó tí ọmọ tó rí burú àtẹnugbà lọ́dọ̀ wa yóò tẹ̀lé pa ọlọ́mọ síbẹ̀ fún wa subhanahu wa rabbika rabbil izzati amma yasifun ولا بد لنا من محمد رسول الله